علينا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته باب بيان كثرة طرق الخير نعم قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وما تفعلوا من خير فإن الله به عليم سورة البقرة وقال تعالى وما تفعلوا من خير يعلمه الله البقرة وقال تعالى فمن يعمل مثقال ذرة خيرا يرى سورة الزلزلة وقال تعالى من عمل صالحا فلنفسه باب بيان كثرة طرق الخير وجبنا على ojúpọ̀nà àlàyé nípa pípọ̀ tí ojú ọ̀nà iṣẹ́ olóore pọ̀ iṣẹ́ olóore ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú àánú rẹ̀ àti ìkẹ́ rẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa. òun náà ni pé ọlọ́run ṣe ojúpọ̀nà ṣe olóore ó jẹ́ púpọ̀ bíkan ọ̀bá rọ ọlọ́run èmi rọ̀ ọlọ́run ọmọ wàá di pé níjọ́gbọ́n dàlùkìyàmá wọ́n wàá wo iṣẹ́ rẹ títí títí ò wá ní rí àkọọ́lẹ̀ ṣe olóore kankan yóò wá máa ṣe mà àbí yóò máa jẹun tí ó yàyàn lẹ́nu wípé ládùúrú ojú ọ̀nà ise olóore tó pọ̀ tó yẹ kí bọ́ọ̀ bá lè ṣe eléyìí eléyìí ń bẹ bóò lè ṣe a èyí náà ń bẹ. tó subhanahu wa ta'ala àti àánú re èyí tó tóbi lérí ẹnì kọ̀ọ̀kan wa òun náà ni pé ọlọ́run ṣe ojúpọ̀nà iṣẹ́ olóore ojú kó pọ̀ kì í ta'ala. ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ó ń sọ nínú alukur'an al-karim wa ma taf'alu min khayrin fa inna allaha bihi alim ọlọ́run ọba ní wa ma taf'alu min khayrin min khayrin èyíkéyìí tẹ́ ẹ bá ṣe nínú àwọn iṣẹ́ olóore èyíkéyìí min khairin nakira olúwa bó ti wulẹ̀ kó kéré ma bó ti wulẹ̀ kó fúyẹ́ lójúmọ́ tó bá dáhà ti ń jẹ́ iṣẹ́ rí ètò ọlọ́run ọba allah subhanahu wa ta'ala tó yọ́nú sí gbìyàn bá lè ṣe fa inna allaha bihi alim fẹ́ràn ju ọlọ́run ọba subhanahu wa ta'ala ó mọ̀ nímọ̀ ń parẹ́ àyà yìí ó fi ìfọ̀kànbalẹ̀ sígbàyà gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ̀ ṣiṣẹ́ dáadáa kódà kéèyàn ó ṣiṣẹ́ dáadáa káwọn èèyàn ó fi àìdá kan fi sán bẹ́ẹ̀ yẹn bá gbàgbọ́ yẹ àyà yìí ọkàn yóò máa balẹ̀ wípé wama taf'alu min khairin fa inna Allaha bihi alim èyíkéyìí nínú iṣẹ́ olóore tó o bá ṣe fọkànbalẹ̀ bó ti wulẹ̀ kó kéré ma yálà nínú ọ̀rọ̀ ẹnu ni àbí nínú ìwà àbí ṣe sí téèyàn fi ṣiṣẹ́ olóore fa inna Allaha bihi alim dájúdájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọlọ́run máa ó ẹ̀rí pé nínú yorùbá táwa náà máa ń sọ a máa sọ pé à bí wọn bá ṣe dáadáa sí lágbájá bó ṣe rí òun ọmọ o kọ̀ọ̀kan tí ì sí nǹkan lọ́wọ́ ẹ̀ bí wọn bá ṣe nǹkan sí dáadáa fún ọmọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó wá ń fi dá wa lójú wípé wa ma taf'alu min khairin fa inna allaha bihi alim.

kódà èèyàn ó ṣiṣẹ́ olóore fẹ́lòmíì ẹni yẹn gan ó sì tún máa sọ létí èèyàn kò sì ní mọ̀ pé ipasẹ̀ èèyàn náà ni oore yẹn fi wá. bẹ́ẹ̀ nìkan kan ò bá mà ọlọ́run mà. ẹlẹ́ẹ̀kejì nínú ìtumọ̀ èyí tó jáde nínú àyà yìí tá a rí gbọ́yé. òun náà ni wípé fa inna Allaha bihi alim ọlọ́run ọba subhanahu wa ta'ala ó mọ orí téèyàn ṣe ó mà bí ma'ana ìtumọ̀ rẹ̀ ni pé yóò sànyà lẹ́sàn lórí orí wọn fa inna Allaha bihi alim a gbọ́ nínú àwọn alagbalógún ìtumọ̀ tó ń bẹ́ẹ̀ méjì ń ó kókó. pé wọ́n máa taf'alu min khairin èyíkéyìí tó o bá ṣe ní ojú pọ̀nà iṣẹ́ olóore fa inna Allaha bihi alim dájú ọlọ́run ọba ó mọ̀ ó rí ọ nígbà tó ń ṣe ó mọ àníyàn rẹ tó o fi ń ṣe yóò sì san ọ lẹ́san lórí iṣẹ́ tó o bá ṣe náà eléyìí a máa jẹ́ ìbàlẹ̀ àyà fún gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run fi ṣe olóore rán kò ní í súúṣe gbogbo àtọ́ bá ti rántí àyà yìí wa ma taf'alu min khairin fa inna Allaha bihi alim kódà káwọn èèyàn máa rò pé dídìrín ni ní tó ń tàn máa lọ́dọ̀ ọlọ́run ó ju táwọn èèyàn wọ̀ ẹ́ lọ. àyà tí a kà yìí ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú báàbù báàbù tí à ń gbéyẹ̀wò lọ́wọ́ yìí tí í ṣe báàbù bayani kathrati turuqil khairi wípé ojúpọ̀nà ṣe olóore ó pọ̀ níta gbọ́yé bẹ̀ ni pé wà má taf'alu min khairi èyíkéyìí èyíkéyìí yẹn túmọ̀ sí pé àṣẹ ojúpọ̀nà ọlọ́ǹgá jẹ́rìí sí wípé ojúpọ̀nà ṣe olóore pọ̀ torí pé n tó pọ̀ láàmú sọ pé èyíkéyìí tó bá ṣe ń bẹ̀ lápèjúwe a nǹkan kan lẹ̀ àni pé lọ mú ẹ̀kọ́ ọ̀hún ẹyọ kan náà lọ́wọ́ àmẹ́ pé èwo ni mú ń bẹ̀ mélòó lọ́wọ́ àmẹ́ ní tí wọ́n fi dà lọ́nà èwo làbọ̀ rẹ̀ pé èwo ni kí lọ mẹ́kọ̀ ọ̀hún èwo ni mú sọ pé méjì ń bẹ̀ ẹyọ kan náà ni tọ́lọ́n bá fi sọ wípé mìnìkìrì èyíkéyìí nínú iṣẹ́ olóore a jẹ́ wípé ojúpọ̀nà iṣẹ́ olóore pọ̀ tó munasaba ìbáṣepọ̀ tó wà láàrin àyà yìí àti báàbù eléyìí tí a ń gbé yẹ̀wò ni wallahu a'lam. wa qala ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run tó sọ fún wa láàyè nínú al-Qur'an al-Karim a'udhu billahi minash ọlọ́run wa ma taf'alu min khairin ya'lamuhu Allah ọlọ́run ọba ní èyíkéyìí tẹ́ bá ṣe nínú iṣẹ́ olóore ya'lamuhu Allah ọlọ́run ọba mọ̀ kí ni yàtọ̀ láàrin tàkọ́kọ́ àti kejì ẹ rí wípé ìtumọ̀ wọn jọra wọn ṣùgbọ́n tá a bá wo tàkọ́kọ́ fa inna Allah bihi alim ó jumlatu ismiya alim ọba tó nímọ̀ ń parẹ́ ni ṣùgbọ́n níbí ọjọ́ jumlatu ẹlẹ́ẹ̀kejì jẹ́ jumlatu fẹ̀ẹ́lẹ́yà ya'lamuhu Allah kì í ṣe pé ó jẹ́ jumlatu fẹ̀ẹ́lẹ́yà nìkan ó tún jẹ́ jawabu shart so a jẹ́ wípé ẹlẹ́ẹ̀kejì tó wá yìí àyà ìtumọ̀ kan náà ní méjèèjì ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì ó tún kan pámọ́rọ̀ tàkọ́kọ́ ó ròyìn ọlọ́run subhanahu wa ta'ala fa inna allaha bihi alim sílọ́gàtúlì mubalagha ọlọ́run nímọ̀ púpọ̀ nípa rẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà tó ń kápá mọ́ pé wa ma taf'alu min khairin èyíkéyìí tẹ́ ẹ bá ṣe nínú iṣẹ́ ya'lamuhullah ìlú yẹn tó fi jẹ́ pé fílù mudari yẹn ó fi gba jazmu ya'lamuhullah takọ́kọ́ náà jawaabu náà ni wa ma taf'alu min khayri fa inna Allah ló fi jẹ́ pé iqtiran hẹ́n iqtiran fa bil jawab lọ́dọ̀ àwọn afọ onímọ̀ náhàwó aláyé hàl ní tá ń bẹ̀ ni wípé kò sí kan nínú àwọn ṣe olóore tá a bá ṣe tọ́lọ́hún ọmọ tí ó sì ní sànyàn lẹ́sàn lérí ẹ̀. wa qala ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún sọ fún wa wípé faman ya'mal mithqala dharratin khayran yara ẹnikẹ́ni tó bá ṣe òǹdíwọ̀n dárọ̀ òǹdíwọ̀n hóró ọkà bàbà kan. àbí hóró àgbàdo kan téèyàn bá ṣiṣẹ́ olóore kan tí ò bá jù bẹ́ẹ̀ lọ khayran tó sì jẹ́ iṣẹ́ olóore ìyára onítàn náà rí o yóò rí lọ́nà o níjọ́ gbẹ̀ndà kẹyàmá ọlọ́run yóò fi ṣe olóore yẹn yóò fi hàn yóò sì sálẹ̀ sálẹ̀ rẹ̀. wa qala ta'ala ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fali nafsi gbogbo ẹnikẹ́ni tó bá ṣe iṣẹ́ olóore kan ó ṣe fúnra ẹni o ò ṣe fẹ́ nìkan kí ni tó máa kó o ṣe fúnra rẹ ìwọ náà ló gba ládàá rẹ ó gba orí rẹ láyé ń bí ó sì tún gba lọ́jọ́ bí alùpàyàmù. àfààní alkhairu lahu turukun kathira dáadáa tẹ́ ẹ rí yẹn. ó ní àwọn ojúpọ̀nà èyí tó pọ̀ dáadáa tó bá lọ jẹ́ pé ọ̀nà kan péré lèèyàn lè fi rí dáadáa ni kò bá sọ̀ wọ́n nínú ẹni tí ò bá rí dáadáa ṣe àánú ọlọ́run lérí wa ò ní pé ọ̀nà dáadáa pọ̀ ẹlòmíì bẹ àwẹ̀ gbígbà kò kò lágbára rẹ̀ ṣùgbọ́n ó lè jí lórúkọ yàrá fìlà bọ́bá gbóúnjẹ kalẹ̀ kò ní wù kó ní kó jẹ́ yọ fẹ́ kóhùn rẹ ní tí ó bóúnjẹ ń bẹ̀ ojúkọ̀nà àwọn sí olóore nìyẹn làwọn afáà fi pín iṣẹ́ olóore wọ́n pín sọ́nà mẹ́ta wọ́n ní iṣẹ́ olóore mí ń bẹ tó ṣe wípé iṣẹ́ olóore tó ṣe wípé bádání ni amalumbadani ni iṣẹ́ àfaraṣe ọ̀nà kan nìyẹn àwọn sí olóore kan ń bẹ tó pé ara láàfi ṣe àwọn sí olóore kan sì ń bẹ tó yẹ pé mọ̀ọ́lí ni à ń náwó ni èèyàn ò náwó ìnáwó ni ẹlẹ́ẹ̀kẹta oníṣẹ́ olóore alẹ́dì yẹ́jùmọ̀ọ́ bẹ́yìnà lìbẹ́dẹ́ni wẹ̀lmà àtàrà àtòwó méjèèjì náà láti ṣe àwọn ọṣẹ́ olóore wọ́n wá fọ́n sábẹ́ òpó mẹ́tẹ̀ẹ̀ta wọn iṣẹ́ olóore àfaraṣe kámápẹ́ àwa lásìkò àwa náà mọ̀ kéèyàn yẹn náà fílà lóru mẹ́sìn àfaraṣe ni abẹ́ẹ̀kọ́ kéèyàn gbáwẹ̀ àìlàtì àwẹ̀ ọ̀ràn yẹn ni àbí àwẹ̀ náà fílà ni àfaraṣe ni wọn àtàwọn míì míì míì bẹ́ẹ̀ táwa náà mọ̀ àfọwọ́ṣe ìtọrẹ àánú sọdakọ́ọ̀tì ká ṣètọrẹ àánú. ẹlòmíì ń bẹ bọ́bá lówó kan lọ́wọ́ sí njẹ́ ọ̀kọ́ ronú ni pé ah, àwọn kan sì ń bẹ tẹ́bi ibi tí ọkàn rẹ̀ ọ̀kọ́ lọ nìyẹn èmi tọ́lọ̀ ń ṣe léyìí fún èmi nìkan kọ́ ló yẹ kí n yó ọyẹ kẹlòmíì náà tún yó nínú wọn bá ṣe fún wa èèyàn á máa rí dáadáa ṣe púpọ̀ pẹ̀lú kọ́lọ̀ wọn bá kó fún ní arzikì. torí wípé àwọn dáadáa tí ọlọ́run máa ń lo arísìkì ní sábàbí fún yàn láti lè fi rí ṣe ó pọ̀ ìdí ni tí wa sallallahu alayhi wa alayhi wa sallam gbàtà nàbì ń tò àwọn èèyàn níbi iṣẹ́ olóore ànábì ní ẹni àkọ́kọ́ ẹni tí ọlọ́run fún lágbọ̀ yí ẹ̀sìn tọ́lọ́run tún wá fún ní arísìkì ga ló wà nínú àwọn ẹ̀dá ọlọ́run arísìkì ń bẹ bí ó ṣe lo arísìkì yẹn ìmọ̀ àtàgbọ́rí ẹ̀sìn ọlọ́run tó jogún ẹ̀ ọlọ́run ọba kí o mọ́sá ẹ̀ ṣerú rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa. bákan náà èyí tó ti pé àfowó ṣe àfara ṣe alhajj falhajj hajj nísìn ọ̀nà owó ó tún náà wà la umra ọ̀nà owó ó náà wà la àti àwọn nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wal jihad fi sabilillah èyàn ó náwó èyàn ó tún ná wàhálà gbogbo àwọn dáadáa àwọn sí olóore wọn kó sí abẹ́ àwọn nǹkan tí àkúnsọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ó wá ń bẹ nínú àwọn ẹrúsìn ọlọ́run àwọn tó ṣe wípé gbogbo ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ìpín mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni wọ́n fi máa ń ṣe dáadáa wọ́n ná owó wọn wọ́n ó tún fi ara ṣe dáadáa wọ́n ó tún lo ara wọ́n ó tún lo owó subhanallah limithli hadha falyamalil amilun gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ dàbí àwọn ẹni ìṣáájú náà káwa náà kọ́ṣe wọn. والآيات في هذا كثيرة wọ́n ní àwọn àyà Qur'an tó ń tọ́ka sí pé àwọn ojúpọ̀nà sí olóore pọ̀ àwọn àyà tó pọ̀ ó ń bẹ nínú Qur'an tó ń tọ́ka sí wípé ojúpọ̀nà téèyàn lè fi rí ṣe olóore ṣe pọ̀ bó o ṣe lọ́nà kan ó ṣe lọ́nà mi gbélé yóò rọ̀ ọlọ́run ilé yóò rọ̀ ọlọ́run èèyàn sá wà lẹ́ni tí ó kàn máa gbégbèsè ayé bí ẹran tí ò ní ní ọ̀nà kan gbòógì tó fi ń lékún nínú àwọn iṣẹ́ ọlọ́ọ̀rẹ́. wa amma al-ahadith fa kathiratun jiddan wọ́n láwọn ahadith àwọn ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó ń tọ́ka sí gbígbà ayé ojúpọ̀nà iṣẹ́ olóore wọ̀nyí ó pọ̀ o ká tó lọ bí àfọwọ́sẹ́kìnnì Uthaymin rahimahullah wọ́n ta wá lólobó nǹkan kan nígbà tí wọ́n ń ṣe ṣẹ́rìfù àwọn ahadith àbí wọ́n ń ṣàlàyé báàbò yìí wọ́n ní wíwá ìmọ̀ ẹ̀sìn nínú àwọn ojúpọ̀nà ṣe olóore náà kéèyàn ọmọ wa bí ó ṣe máa lékún nínú ìmọ̀ ẹ̀sìn rẹ̀ torí pé tá a bá wo àwùjọ wa lónìí àwọn èèyàn ti sọ ẹ̀sìn di nǹkan tó fi ń lu jìbìtì wọ́n ti sọ ẹ̀sìn di tá fi ń sọ àwọn èèyàn dẹrú wọ́n ti sọ ẹ̀sìn di èyí tí wọ́n fi ń sọra wọn di ọlọ́rọ̀ nítorí wípé àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tí ń ṣẹ̀sìn lẹ́yìn wọ́n jẹ́ aláìmọ̀kan nípa tí wọ́n ń ṣe lẹ́sìn kéèyàn wá lábẹ́yàn kí mo fẹ́ wá mọ̀ láti lè máa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn àti láti lè máa gbà wọ́n lẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ sọ wọ́n di oúnjẹ wọ́n ní eléyìí nínú àwọn èyí tó tóbi nínú iṣẹ́ olóore náà ló so kí á mú yẹn náà lọ́wọ́. alhadithu le awwal hadith alakoko tí wọ́n mú wá ní abẹ́ báàbù yìí ani abi dharrin jundab bin junada radiyallahu anhu qal láti ọ̀dọ̀ afáwa abu dharr kọ́lọ́mọba kí ó bá a yọ ní sunwọ̀n. wọ́n ní kultu ya rasulallah ó ní mo ní ìrẹ̀ òjíṣẹ́ ọlọ́run ayul amali afdal èwo ló lọ́lá jù nínú àwọn iṣẹ́ olóore qal anabi wa fún lẹ́sìn wípé al-imanu billah kéèyàn onígbàgbọ́ nínú ọlọ́run òun ló lọ́lá jù nínú iṣẹ́ olóore kéèyàn onígbàgbọ́ nínú ọlọ́run wal jihadu fi sabilihi kéèyàn ó sì máa sapá kéèyàn ó máa jà lọ́tún lọ́sì lérí bí lọ́síwájú sì máa bẹ́sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala lérílẹ̀ òun ló tẹ̀lé kóòtù ayò rẹ̀ kọ́ ọ̀bẹ afdal ó ní mo ní ìrìn òjíṣẹ́ ọlọ́run àwa náà mọ̀ wípé téèyàn bá lówó lọ́wọ́ kéèyàn ra ẹrú kéèyàn ó sọ́dọ̀mọlúàbí kéèyàn ó fún ẹrú lómìnira èwo ló wá lọ́lá jù níbi ríra ẹrú kúrò lóko ẹrú sísọ wọn dòmìnira òjíṣẹ́ ọlọ́run ọba ní ànfàṣọ àìndà ha wà àkàtàrò àtàmànà ẹrú èyí tó bá ṣe wípé òun ló níye lórí jù òun ló wúlò jù òun ni ó lákàkún jù lọ́dọ̀ olówó ẹ̀ wà àkàtàrò àtàmànà. tówó orí rẹ̀ sì tún wá pọ̀ bíyàn bá lè tiraka tíyàn bá ra ru ẹrú bẹ́ẹ̀ tíyàn wá sọ́dọ̀ òmìnira á iṣẹ́ nínú àwọn sí olóore tó ga ni. ẹ̀kọ́ pọ̀ tá a fẹ́ mú jáde nínú ilé yìí inṣàlá á padà lọ hadith yẹn tán kóòlù sábẹ́ ìtúsọ wípé fa in af'al ìró òjíṣẹ́ ọlọ́run tí mi ò bá wá lágbára mi ò lówó tí mo lè fi ra ẹrú tí màá sọ di òmìnira kọ́ọ̀l anábìíní tu'inu sọ̀ni'an aw tasna'u li akhraqa òjíṣẹ́ lá muhammad sallallahu alayhi wa sallam ó ní tó ṣe ni wípé tu'inu sọ̀ni'an ẹni tó bá rí wípé ó fẹ́ ṣe nǹkan kan agbára rẹ̀ ò wá ká nǹkan abẹ́ni tí ń ṣe nǹkan ìwọ ò lè ṣe nǹkan ẹnìkan wá ń ṣe kùn lọ́wọ́ ẹnìkan ń ṣiṣẹ́ olóore kan ìwọ ò lè dá ṣiṣẹ́ olóore òun ọwọ́ àrí pé bẹ́ẹ̀ ni ṣe ń ṣe òun á jèmi náà kún ẹni lọ́wọ́ ànábì ṣe bẹ́ẹ̀. àwọn tasnáwò lè akọ́rọ́kọ̀ abẹ́ni tó ṣe wípé ó ń gbìyànjú láti ṣe nǹkan yẹn kò wá mọ nǹkan yẹn ẹ ṣe àlẹ́ akharaq alladhi yuhawil ẹni tí ń gbìyànjú láti ṣe nǹkan ṣùgbọ́n kò máa ṣe wá ní filẹ̀ ọ̀wà bá ṣe ìmọ̀ kò ṣe ìmọ̀ kan ọ̀ràn ẹni tí ń ṣe lọ́wọ́ ìmọ̀ ẹni tí ò tiẹ̀ mọ̀ ṣe tí ń gbìyànjú kò ń fẹ́ ṣe kó kún lọ́wọ́ kò bá ṣe. anabi sallallahu alayhi wa sallam ó ní nínú àwọn iṣẹ́ olóore mi kúltù ya Rasulullah sàbẹ̀ tún bẹ̀rẹ̀ kéré òjíṣẹ́ ọlọ́run arọ àìta ìndọ̀ ọ̀fùtù and báàdìlẹ̀ amẹ̀l eré òjíṣẹ́ ọlọ́run tí o bá wá ṣe pé gbogbo ń tà kàkálẹ̀ mọ̀ wá lẹ̀ kò sí kankan tí mo lè ṣe nínú gbogbo ẹ̀ kọ́ọ̀l òjíṣẹ́ ọlọ́run ọba ní takufu sharroka aninas tó bá wá rí bẹ́ẹ̀ má jẹ́ ká burú tọwọ́ rẹ̀ lọ́dọ̀ ọmọlàkejì bọ́ ọ bá rí pé ò lágbára àti sàwọn olórí tá a kàkà lẹ̀ yìí burú hánà aburú látọ̀dọ̀ rẹ mọ́jìká hmm? burú látọ̀dọ̀ rẹ kó dọ́dọ̀ ọmọlàkejì fàyínà àsọdàkọ̀tò mínka alànàfsì ẹnu wípé ọ̀hánà aburú ọ̀dọ̀ rẹ tó dọ́dọ̀ tó òjíṣẹ́ ọlọ́run gan lásán àánú muttafaqun alayhi àdìsí yìí pẹ̀lú ẹni tó gbà wáyé ó dọ́gba bẹ́ẹ̀ nínú tíra fáwọn Bukhari àti tíra fáwọn Muslim. àdìsí àfáwọn Abu Dharr yìí a rí ẹ̀kọ́ tó pọ̀ kan bẹ̀ alákọ̀ọ́kọ́ nú ẹni pé àwọn sọ̀hábà ọlọ́wọ́n bá kó bá ayọ́nu sí wọn àmín wọn a máa béèrè ìbéèrè púpọ̀ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́ lérí tí ò bá yẹ wọn lérí ntí ò bá yé wọn kéléyìn náà jẹ́ ẹ̀kọ́ wa fún wa èèyàn kì í tijú lórí tí ò bá yé èèyàn nínú ẹ̀sìn èèyàn á máa béèrè ẹni tí ń tijú tí ò béèrè tí ò yé nínú ẹ̀sìn fọwọ́ dọ́ọ̀lónù onítọ̀hún ti sọnù mùdílù ó tún súnmọ́ kó tún máa ṣì àwọn èèyàn míì lọ́nà kan nínú ìbéèrè àfọwọ́ Abu Dhar al-Ghifari yìí arígbọ́yé ń bẹ̀ wípé Abu Dhar fẹ́ mọ bí ojú pọ̀nà ṣe olóore ṣe pọ̀ tó òun ló fi ń béèrè béèrè náà tá a bá gbàgbé Abu tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí kó tó gba Islam ọlọ́ṣàní amrọ̀bà òun ni Abu Dhar al-Ghifari àwọn tí wọ́n máa ń dáná òun ẹni tó ṣe wípé kò sí oore kan lọ́wọ́ wọn aburú ni nígbà tó wá gba islam ẹ wo bí islam ṣe yí gbèsè ayé padà tọ́wọ́ adẹni tuntun wá ń béèrè nípa ojúpọ̀nà àwọn iṣẹ́ olóore so nínú ẹ̀kọ́ tá a rí mú bí òun náà ni pé téèyàn bá ti ṣe àìdá tó o ti ṣẹ̀ tó o ti yapa àṣẹ ọlọ́run téèyàn wá túbá tó o bá ti wá túbá ò ní lọ di ẹ̀ṣẹ̀ yẹn mọ́ ọ wàá mọ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ dáadáa torí pé innal hasanati yudhibuna sayyiat àwọn dáadáa ọlọ́run máa fi pa àìtẹ́ èèyàn rẹ̀ so Abu Dharr al-Ghifari ó ti pọ̀ lẹ́ṣẹ̀ ṣáájú kó tó gba Islam ìgbà tó gba Islam tán gbogbo ojúpọ̀nà sí olóore ni ó sàmà béèrè pé ẹjẹ́ ń pọ̀ nínú iṣẹ́ olóore bóyá ọlọ́run yóò lè forí àwọn tó ń ti ṣe sẹ́yìn nínú ẹ̀ṣẹ̀ so nínú àwọn àṣeṣí rẹ̀ òun náà ló jáde nínú àwọn ìbéèrè tí ń béèrè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam. arígbóyé tá a bá ń sọ̀rọ̀ nípa èyí tó ga jù nínú iṣẹ́ olóore pé iman <clears throat> al-imanu billah òun ló ga jù nínú gbogbo iṣẹ́ olóore kí nìyí tá a fi sọ eléyìí òun náà ni pé bó ti wulẹ̀ kí iṣẹ́ olóore kéèyàn ó ṣe bó ti wulẹ̀ kó dáa tó bó ti wulẹ̀ kó sàǹfààní tó tí mọ́ni ò bá sí ń bẹ̀ èèyàn kàn fara nagi lásán ni wọn ò ní kọ iṣẹ́ olóore yẹn lẹ̀ níwájú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lọ́bi jẹ́ pé la fi sọ wípé n tó burú orí kèfèrí ó mutí ni wọ́n á ń yà ọ́ lẹ́nu kò yẹ kó ṣe ọ́ lè mọ̀. ní tó tún wọ́nú ọ̀rọ̀ rẹ̀ ó ju ọtí yẹn lọ kí ni náà kó náà lè àìnígbàgbọ́ náà kó jọ lójú torí pé kòkulẹ̀ kòkulẹ̀ nígbàgbọ́ náà ọlọ́run sọ pé kó má ṣe zina gan tókè tó bá gbọ́ ọlọ́run ọba yẹn gbọ́ yóò tẹ̀ láṣẹ. èyí tó ga jù nínú iṣẹ́ wípé orí rẹ̀ ní gbogbo ṣé olóore rọ̀gbọ̀ kúnlé òun náà ní al-imanu billah lọ́dún jẹ́ pé dáadáa tí kèfèrí tó ń ṣe ẹbí léèrè pé kí ni àníyàwó ló fi ń ṣe ẹ lè bí kọjá pé torí ìtọ́lọ́hún bóyá nítorí àǹfààní kan àbí nítorí tó fẹ́ gbà lọ́dọ̀ ẹni tó ṣe dáadáa fún àbí nítorí kẹ́niyẹn náà ò lè san dáadáa yẹn fún padà tó bá dọjọ́ ọ̀la lóbi jẹ́ pé ẹni tó bá jólùgbàgbọ́ òdodo tó bá ń ṣe dáadáa kì í ṣe nítorí èèyàn kì í ṣe nítorí kí wọ́n kì í ìmánu bí lá òun ló bí dáadáa ti ń ṣe so eléyìí náà ẹ̀jẹ̀ jẹ́ ká lọ tì í mú bí ojú pọ̀nà ṣe olóore bó ṣe pọ̀ tóun tí ò bá ti jẹ́ pàníyàn torí tọlọ́hún ìmánì ló tíyàn ń dì láti lọ ṣiṣẹ́ olóore yẹn èèyàn pàdánù ládàá rẹ̀ bákan náà nínú hadith yìí òjíṣẹ́ ọlọ́run ọba sọ pàtàkì aljihad fi sabilillah nínú àwọn ṣe olóore tó tóbi ni bákan náà kéèyàn ó ná in tó dáa sójú ọ̀nà ọlọ́run ládàá rẹ̀ máa ń pọ̀ wọ́n bẹ anabi sallallahu alayhi wa sallam léèrè ìjọ kan wípé ìtọrẹ àánú wo ló dára jù ní ládàá rẹ̀ pọ̀ anabi ní ìtọrẹ àánú tó o ṣe وأنت صحيح شحيح تخشى الفقر وتهمل الغنى وتأمل الغنى òṣèlá Muhammad sallallahu alayhi wa sallam ó nítorí àánú èyí tó dáa ó nítorí àánú téèyàn ṣe ìgbà tó wà lábarapá tó ṣe pé ìwọ náà ò tí ì ní tó ó sì ń ran kan kó o tún ní sí i nínú àìnító rẹ̀ náà ọ̀dẹ̀ tí wọ́n ṣe tọrẹ àánú bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi nínú iṣẹ́ olóore tó ga ni ẹjá wa kò júwe kan tó súnmọ́ a fẹ́ sójú ọ̀nà ọlọ́run ẹnìkan fi five thousand lẹ̀ ẹnìkan fi fifty naira ó fi lẹ̀ lójú tiwa a sọ pé ẹni tó wo ẹni tó náwó jù níta ni o ẹni tó fi five thousand lẹ ẹni tó fi five thousand naira lẹ yìí ó lè jẹ́ pé lọ́wọ́ rẹ̀ bó ṣe jókòó ní jọ̀hún tó fi five thousand lẹ fifty million lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ tó jówó tara tiẹ̀ ẹni tó sì fifty naira lẹ yìí hundred naira ń lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ ẹ dákun jẹ̀mọ́ ta ló náwó jù ẹ́ one fifty naira ni ló fi jẹ́ pé ọlọ́run ló mọ ẹni tí í ṣe tiẹ̀ ṣé ẹ mọ̀ pé ẹni tó fi five thousand yẹn lẹ̀ alọ́ yóò rinlẹ̀ àbẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n ẹni tó fi fifty naira lẹ̀ rìn ẹ ṣàgbà ẹgbẹ́gbẹ́ ó kúnra rẹ̀ ẹ ṣàgbà ntẹ́yìn ọ̀sán nìyẹn ló fi jẹ́ pé èèyàn ò gbúdọ̀ ṣe nǹkan torí àwọn èèyàn irú ẹni ẹgbẹ́ pé torí tàwọn èèyàn ló fi ṣe ọkàn rẹ̀ ó ìtẹ́lẹ̀ wo ló ju five naira ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi ìwà aláìmọ̀ kan máa ń wà lára wọn bóyá àwọn èèyàn ń ṣe sọ́dá kan sí ẹnìkan wá gbé owó ńlá lẹ̀ ẹnìkan náà wá fi five naira lẹ̀ ẹ dákun ẹ̀yọ́kú bẹ́ẹ̀ ẹ̀yọ́kú bẹ́ẹ̀ ẹ má jọ mi lówó jẹ tí ẹnìkan máa ń sọ bẹ́ẹ̀ subhanallah ọlọ́run sọ náà alukur'an karim ọlọ́run iná lẹ́dínà yẹlmizúnà alimọ̀tọ̀wẹ̀ẹ́n alladina yalmizuna almutawwi'in min almu'minin fi sadaqat ọlọ́run ọba ní alladina yalmizuna almu'minina almutawwi'ina min almu'minina fi sadaqat ọlọ́run ní kẹrẹ àwọn tí wọ́n máa ń fi àwọn mutawwi'in àwọn tó ṣe wípé kò sí lọ́wọ́ wọn ṣùgbọ́n àwọn náà ń tiraka àwọn náà fẹ́ dá ṣiṣẹ́ olóore àwọn tó bá máa ń fi wọn ṣe yẹ̀yẹ́ Ọlọ́run sọ̀rọ̀ nípa wọn nínú alukur'an kí ni ìtayà yìí sọ̀kalẹ̀ àwọn mùnàfìkì táwọn kan bá dé tí wọ́n bá gbé nǹkan bàǹtì bàǹtì tí bá gbé dé fi sabilillah àwọn mùnàfìkì gbẹ́ẹ́ kábà lè sọ pé òun ló ní jù ní èwo ni gbogbo owó tó gbogbo ẹgbẹ́ rẹ̀ ń filẹ̀ òun kálukú fi tẹ́tẹ́ náírà lẹ̀ òun lọ mú one thousand wá àṣehàn náà ni wọn máa sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá sì dé tí gbogbo èèyàn fi one thousand lẹ̀ tó ń tọ̀ ọ̀dà five hundred àtẹ̀mí náà ní nìwọ̀n sọ̀nà yẹn ni sọ̀nà yẹn ni ẹjẹ́ mi àwọn ẹ̀fọn rẹ ẹni ìyá ń jẹ tó náà tó ń fowó lẹ̀ wọ́n ẹni tó fílẹ̀ pọ̀ wọ́n sọ̀rọ̀ ẹni tó ń dẹ́ kiri ọlọ́run sọ pé alẹ́dínà yẹlẹmizóná alimọ̀tọ̀wẹ̀ẹ́ nà nínú mọ́mínà sọ̀rọ̀ kọ́ àwọn tó ṣe pé wọ́n ò rí wí sáwọn mọ̀nìyàn nínú àwọn ṣe olóore òun làwọn ṣe kéèyàn ó ná sójú ọ̀nà ọlọ́run nǹkan tó ní ìyẹlẹ́rí àfọ Usman bin Affan radiyallahu anhu ìgbà tí àwọn mùsùlùmí tádélu Madina kànga kan òun ló lómi inú débi pé omi rẹ̀ gbẹ wọ́n pè ní bídúró roma lórúkọ kànga wọn. àwọn tí wọ́n sì ní kànga wọn wọn ìṣe mùsùlùmí ìṣẹ̀mí ayé mùsùlùmí sì dúró lórí omi asàlùwàlà àlùmí àfọ Uthman bin Affan ọwọ́ àlọ́ ọ̀bẹ̀ pé tán omi yìí ẹ̀ sì ta kànga yìí ẹ̀ ta fún wa àwọn òwe ẹ̀yìn yìí nígbà ẹ̀dí bẹ́ẹ̀ rú wọ́n wá lọ sọ iye owó kan tó ṣe wípé nílùú Mádínà gan bóyá ni wọ́n lè rẹ́ni tó lè gbowó yẹn kalẹ̀ lápèjúwe kéèyàn léèyàn fẹ́ ta pẹ́rù èyí lè fẹ́ ta bẹ́rù ó mọ̀ wọ́n dàn èyí ó ti fọkàn sí pé ọwọ́ àwọn àìrú ẹ̀rí ẹ pè ní one thousand naira tẹ̀wọ̀n kébí lẹ́yìn ọ̀fọ̀kàn sí nìyẹn wọ́n bá ní ten million yàtọ̀ lórí kẹ́mẹ̀ irú bí wọ́n ṣe sáfà wà Usman nìyẹn Usman bọ́dà Affan pẹ̀lú ògbọ́ ọlọ́run iye tẹ́ ẹ sọ náà mà wá kó fún yín tí ẹ mọ̀ pé àwọn náà ò lè dún wọn ò lè dọ́rọ̀ padà mọ́ Usman sì lọ ilé ó sì lọ kó owó ìyàwó sí kọ fún un bàtà wa kó fún wọn tán ọwọ́ ni sí ẹ̀rí kankan yìí mo fi ṣe sọ́dá kọ̀ fún gbogbo mùsùlùmí ìyàwó apá àwọn ọmọ fún ọmọ ẹgbẹ́lẹ̀ ni ó ní mo sì fi ṣe sọ́dá kọ̀ kódà àgbàdo àwọn èèyàn sọ kankan Usman ó rárá ó ní kankan àwọn mùsùlùmí ìṣètò tó nínú àwọn ẹṣẹ́ olóore kọ́mọ̀ máa jẹ́ kí gbogbo gba àwọn five naira tó ti yá ìwọ ni a máa ṣiṣẹ́ olóore náà ni ẹ ẹ tún ilà ẹlòmíì twenty naira tó yá méjì ìlà kejì ń káàfù òní ó sọ bẹ́ẹ̀ tọ́lá wa ń kó ǹjọ́ wà gbà tá ló fi lé ìgbẹ́ báyìí kọ́lọ́ wọn bá kí kọ́ṣà náà wá so nínú àwọn ẹ̀kọ́ tí a rí mú bẹ́ẹ̀ òní pé kéèyàn ó ná tó dáa. sójú ọ̀nà ọlọ́run nínú àwọn ṣe olóore ni. bákan náà ìgbà míì wàá máa ń bẹ èèyàn fẹ́ ṣe lati mọ̀ lágbára láti lè ṣe hadithi jẹ́ pé wá wípé kò sí bó ti wulẹ̀ kó há tó ọ̀sà lágbára abala kan náà bó ti wulẹ̀ kó mọ̀ sí tó ó lágbára àwọn kankan náà ọ̀dà bó bá lè ṣe ti ń ṣe mọ̀ mọ̀ ta rẹ̀ kún lọ́wọ́ ọ̀rẹ́ nìkan ti ń ṣe kódà wọn làwọn ò lówó ò ní nǹkan tó yẹ kó tọ Ọlọ́run bá kún lọ́wọ́ Ọlọ́run ràn yín lọ́wọ́ sì sọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ nìkan ti ń ṣe nǹkan kan nínú ẹ̀sìn bẹ́ẹ̀ náà àwọn súnà tí wọ́n rí wípé o ò tí ì lágbára àti ṣe nǹkan yẹn tó Ọlọ́run bọ́ bá dúró tì yín o Ọlọ́run bá ràn yín lọ́wọ́ lẹ́ẹ̀fì rẹ lòmíì ìyàwó rẹ̀ ń ṣẹlẹ̀ àwọn ṣùgbọ́n téèyàn bá sọ̀sọ̀kúsọ̀ nípẹ̀lẹ́ àwọn ẹ̀yin lẹ́sẹ̀ mọ́ ọmọ pé ṣé sùúrù mọ́jà yóò bọ̀ alẹ́ nísìnyí gbogbo ẹ̀ lọ́lọ́wọ́n bá rí o so látara àdé eléyìí nǹkan mi ń bẹ tó ṣe wípé ó tiraka ó gbìyànjú ìgbàgbára àrí ò gbé láti ṣe nǹkan yẹn ṣùgbọ́n tó o bá rẹ́ni tí ń ṣe kún lọ́wọ́ lórí nǹkan yẹn ànábì yẹn fún wa nínú àwọn ojúpọ̀nà iṣẹ́ olóore náà nìkan yẹn nǹkan míì sì ń bẹ orí pẹ́ nìkan ó fẹ́ ṣe nǹkan kò lágbára rárá láti lè rí nǹkan yẹn ṣe àlàáhárọ̀ kò nìyẹn ìrànlọ́wọ́ lórí ẹ̀ ó fẹ́ ṣiṣẹ́ olóore bí ẹnìkan nígbà ah, tí wọ́n bá sì lówó lọ́wọ́ báyìí wọ́n fẹ́ ṣe kóun ó tiẹ̀ dánú oúnjẹ kóun ó sì sọ́dákọ̀ fa ẹnìkan bẹ tí ò ní tẹ́bi ń pa tó ń mọ̀ òun wá rò kóun ó rówó ni ẹ̀tọ́ owó ọ̀wá yọ pé èló lẹ fẹ́ fún five thousand ní ẹgbàá ẹ lọ fún ẹnìyẹn ẹni tọ́jú sábà bí yóò gbalada ìwọ tó kún lọ́wọ́ lórí nǹkan yẹn náà wọn náà gbalada kọ̀dẹ́rẹ́ rẹ kọ́jọ́ orúkọ rẹ ni wọ́n ò fi ṣe níbi tí wàhálà àti mọ́ ìṣẹ̀lẹ̀ náà nìyẹn kọ́sà lè jẹ́ pé orúkọ rẹ nìkan lè mọ̀ láà ọ̀rọ̀ sí olóore ò rí bẹ́ẹ̀ wọ́n forúkọ rẹ sí wọn ò mọ̀ rẹ wà ń bẹ̀ fa inna Allaha bihi alim ọlọ́mọ lẹ́ẹ̀fì rẹ lómi ẹ̀jẹ̀ adáwọ́ kakọ́ mọ́tò láti mo fẹ́ dá tìǹkọ́ ni. ni ọba yẹn pin bẹ́ẹ̀ dẹ́ni ẹ ẹ jẹjọ kọ ẹ sọ̀bọ́lọ̀ mọ ntonukaluku ntonukaluku ṣe so hadithi ta kàlá lẹ́yìn n tó ń pè wá sí òun náà ni pé ká mọ̀ ìpè ojú pọ̀nà iṣẹ́ olóore ó pọ̀ o bó o bá kan ó lágbára ìmíì bó o sì lágbára míì ó sá lágbára ọ̀kan lọ́nà kàbí mi bó o sì lágbára kún àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ olóore kò kún wọn lọ́wọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ni ó ń bẹ nínú àwọn ṣe olóore tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tánàbí ṣàlàyé fún wa. wal hadithu thani hadith ẹlẹ́ẹ̀kejì an abi dharrin radiyallahu anhu aidan afọwọ́ abu dharrin náà ni wọ́n tún gbà wá wọ́n ní anna rasulallah sallallahu alayhi wa sallam qaal wọ́n ní òjíṣẹ́ ọlọ́wọ́n ọba tí ká gọlọ́ba ń bẹ fún sọ wípé. يسبح على كل سلامة من أحدكم صدقة فكل تسبيحة صدقة وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وكل تقبيرة صدقة وأمر بالمعروف صدقة ونهي عن المنكر صدقة ويجزئ من ذلك ركعتان يرقاهما من الدعاء رواه مسلم òjíṣẹ́ lá muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà yusufu alakulli ẹ́ sùlámà min àdínkù sọ́dàkọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ní gbogbo gbàtẹ́nì kọ̀ọ̀kan yín tẹ́ ẹ̀ bá ń jí tẹ́ ń jí gbogbo oríkèéríkèé ara yín pátá tọ́lọ́run ọba fún yín yẹn gbogbo wọn náà ń ṣiṣẹ́ tíṣẹ́ tí wọ́n sì ń ṣe yẹn tí ó máa já sí fún yín bisharti al-iman eléyìí ó wà fún ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ni kò sí fún kèfèrí gbogbo oríkèéríkè ara kèfèrí làánà ní jẹ́ fún ṣùgbọ́n ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ subhanahu wa ta'ala sùlámà onáà ní alifawasi gbogbo oríkèéríkè joint pátápátá ẹ wá wo joint tó lára wa wọ́n máa fi kọ sọ́dákọ̀ ọ̀lẹ̀ fún wa tá a bá ti ń jí lójoojúmọ́ lórúkọ àtàjì lórí iman fakulu tasbihatin sadaqa gbogbo subhanallah téèyàn bá ń ṣe subhanallah subhanallah subhanallah yàtọ̀ sí kó gbalada wọ́n tún kọ́ pé òṣè sadaqa wọ́n kọ́ lẹ̀ fakulu tahmidatin sadaqa gbogbo alhamdulilah alhamdulilah téèyàn ṣe wọ́n kọ́ sadaqa lẹ̀ fún yàn wakulu tahlilatin sadaqa gbogbo la ilaha illallah téèyàn ṣe sadaqa ni wakulu takbiratin sadaqa gbogbo allahu akbar sadaqa wa amrun bil ma'rufi sadaqa èèyàn wá jí ẹ̀ ní ah, ọlọ́run mi ti ẹ̀ tí n bá lówó ni èmi náà bá sadaqa ṣùgbọ́n bàtọ́ ń lọ ọ̀rẹ́ nìkan ní tó yẹ kó ṣe nínú sí olóore kò ṣe ó dẹ̀ sọ fún un ah, ẹ ṣe ṣe báyìí tẹ bá ṣe báyìí dáadáa wà ń bẹ ó ṣe dáwà ó pààyàn láṣẹ dáadáa lọ mọ̀ wípé bọ́ọ̀ bá lówó lọ́wọ́ èyí tó ṣe òun náà ojú pọ̀ náà ṣe olóore ní sọ́dá kọ́ni. wà náà yọ anil munkar nǹkan tọkàn kọ tẹnìkan ṣe nǹtọkàn kọ tẹsìn kọ kì í ṣe ntọ́kàn kọ̀ nìkan ntọ́kàn kọ̀ tọpọlọ́kọ̀ tẹ̀sìn sí kọ̀ ọwọ́ àrètẹ́ nìkan ń ṣe wọn bisimilá n tẹ́ ń ṣe yìí ọlọ́run ò fẹ́ nǹkan yóò dà ẹ bá ṣe báyìí eléyìí yóò dà yálà ó gbọ́ ó gbà yálà ó gbọ́ kò gbà sọ̀dà kọ̀ ó gbà ládàlọ́dọ̀ lọ. so tí a bá lè di eléyìí mú yóò dáa púpọ̀ àwùjọ ń bàjẹ́ àwọn èèyàn sọ ẹ̀ṣẹ̀ wọ́n sọ di nǹkan tí gbogbo ayé ń ṣe ìyapa àṣẹ ọlọ́run àwọn èèyàn ń bàbàrà rẹ̀ ọ̀wá dákẹ́ tọba láǹfààní àti lè sọ pẹ̀lú hadith tánàbí sọ bilisan biyedi bilisan bilqal akúdọ̀ sọrọ kódà àgbà mi ń bẹ olè má sọ̀rọ̀ tá a bá wojú ẹ wọn mọ̀ kí inú rẹ̀ ò yẹn nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn òkú lára

kì í so owó nìkan ò tó tún fún ní ìtọ́sọ́nà àbúrò rẹ ni fẹnusọ fọwọ́ sọ́gan sọ fún ẹlòmíín sì ń bẹ ló fi máa ń jẹ́ pé rẹ lòmíín ẹlẹ́sìn ni àbúrò rẹ àwọn òbí rẹ àwọn tó súnmọ́ wọ́n kàn wá gbé lálejò wọ́n lọ̀sẹ̀ kan lọ́dọ̀ rẹ̀ àwọn yìí ò lékún nínú ẹ̀sìn pín tán tó lọ́dọ̀ rẹ̀ ó yẹ kó ju ó tiọ̀ àwọn ẹni burú ẹni ìbàjẹ́ bọ́ bá lu ọ̀sẹ̀ kan lọ́dọ̀ rẹ lọ́dọ̀ wọn wọ́n fẹ́ influence ẹ̀ òdodo tó clear nìyẹn ẹni tí ń mutí tọ́jọ́ mutí bọ́ ọ bá lu ọ̀sẹ̀ kan lọ́dọ̀ rẹ̀ bọ́ ọ bá sọ́ra yóò ní afárá kan máa ràn tiwa mẹ́ kò sì ní tijú láti máa mọ òun lójú ẹ̀ kódà yóò dùn fẹ́ mọ àfà ẹlẹ́mọ̀ rẹ̀ kò dáa àwọn àǹfààní kan yóò fẹ́ mọ tún sọ fún ọ pé n tó ṣe dáadáa kí ló wá dé ìwọ tó gbóòótọ́ ọ̀rọ̀ lọ́wọ́ wọ́n mọ yapa àṣẹ ọlọ́run báyìí ó sì tún máa rẹ́rìn àbí kí wọn náà tiẹ̀ tún máa contribute sọ̀rọ̀ tí ò dáa tí wọ́n ń sọ tó o bá lágbára àti fọwọ́ dá wọn dúró fẹnu sọ tó o bá lágbára àti fẹnu sọ jẹ́ kí wọ́n rí lójú rẹ pé ní tí wọ́n ń sọ yẹn kò tẹ́ ọlọ́run so wọnáàyò anilmunkar kakọ ìwà àbàjẹ́ pẹ̀lú èyíkéyìí nínú ọ̀nà tánàbí là kalẹ̀ nínú àwọn iṣẹ́ olóore náà ni kéèyàn ó gbà ládàá mbẹ. ọmọbìnrin tí ń wọ ṣòkòtò tí ń ṣíra alẹ̀ sọ fún yóò gbọ́ ni kò ní gbọ́ ni o sọ́dà kan ìwọ ọgbà ládàá ọkùnrin tó lutí tó dẹrun tí ṣòkòtò ń jábọ́ ń pé lágbájá tó ń ṣe yóò dá kí ló ka ti ń bẹ̀ ẹ má bínú sọ́dà kan wọ́n ti gba sọ́dá o ti gba aládá kò ṣe dìgbà àtẹ́gbà kẹ́kẹ́ mi náà bá lówó ni èmi náà bá lọ sẹ́kọ̀ọ́ bó lówó lọ́wọ́ náà àwọn nǹkan tó o lè ṣe tó gba aládá tí wọ́n kọ àkọọ́lẹ̀ sọ́dá kọ̀ gbogbo ẹ̀ náà lànà bí ṣàlàyé fún wa sallallahu alayhi wa sallam bákan náà ìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ó wà wíjì sí omi dáàlì rak'atan yalqahuma min ad o tún wá rí gbogbo tá a sọ yìí má tún wá jẹ́ kí náfìlà dùhà má jẹ́ ọ̀bọ mọ́ ọ lọ́wọ́ àsìkò wọlé àsìkò dùhà òun náà ní kété nígbà tí oòrùn bá ti yọ tán títí dìgbà tó oòrùn ó fi yàtàrí àwọn àsìkò náà pè lásìkò dùhà kéèyàn ò tún yan náfìlà fẹ́ntọ́lọ́ bá ṣe ń rọrùn nínú àwọn iṣẹ́ olóore náà ní ilé àwọn onímọ̀ wọ́n ní joint tó ń bẹ lára wọ́n ló ń lọ bí nǹkan bíi three hundred and sixty joint ló ní ara wa joint joint ti ń bẹ lára yẹn so lọ́nà three hundred and sixty ló ti ń ṣe sọ́dáka lójoojúmọ́ tó bá ti jí látara imen tó wà lára yẹn so àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká gbìyànjú kí á dì mú hadith ẹlẹ́ẹ̀kẹta tí a ti dànù dúró lálẹ́ bákan náà Abu Dar àwọn náà ni wọ́n tún gba eléyìí wá bákan náà kọ́lá nàbí sallallahu alayhi wa sallam ṣẹlá muhammad ti kàkọ́ lọ́ba abẹ́ wọn sọ pé uribat ala alayya a'malu ummati husnuha wa sayyi'uha fawajartu fi mahasin a'maliha al'adha yumatu an at-tariq ووجدت في مساوئ أعمالها النخاعة takunu في المسجد لا تدفن رواه al al rawahu muslim nínú ẹgbà wa àfàwà abudar algifari kọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kọba wa yọ́nu sí wọn wọn ní òṣìṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ń sọ wa wípé wọ́n fi hàn òun ọ̀rọ̀dọ̀t àlẹ́yà àmàlù ummati wọ́n gbé wá fún mi kí n rí ọlọ́run sí gàgá ó jẹ́ kí n rí àwọn iṣẹ́ táwọn ọmọlẹ́yìn mi ń ṣe ọlọ́run fi hàn mí mo rí gbogbo ẹ̀ husnuha hasanuha wa sayyi'uha àwọn èyí tó dáa nínú iṣẹ́ tí wọ́n ń ṣe ọlọ́run fi hàn mí. àwọn èyí tí ò dára tó kù díẹ̀ káàtó gbogbo ẹ̀ mo rí tó fi màhásìn ha òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ní tó wá sí ò lè mọ̀ ní ìgbà tóun tún wá ń wo àwọn iṣẹ́ olóore òun tún wá rí nǹkan tó ni òun tún wá rí i pé nínú àwọn wa kàkún olóore fún àwọn òun náà ní kí ni nǹkan jàǹbá tó lè ṣèyàn ní sùtá téèyàn wá rí lójú ọ̀nà téèyàn mú kúrò bẹ́ẹ̀ àsọlọ́run tiẹ̀ tún báyàn kàyún náà kún àwọn sí olóore tó báyàn kọ́lẹ̀ èèyàn wọnú mọ́lẹ́láṣí ẹnìkan jẹ ọ̀gẹ̀dẹ̀ ó wá aṣọ ìpò ọ̀gẹ̀dẹ̀ sílẹ̀ ẹlòmíín bọ̀ ọ̀sẹ̀ tó bá gbẹ́sẹ̀ lé ó lè yọ kẹ́ni ah, yọ ṣubú ọwọ́ àwò á ní ilé yọyàn ṣubú ó sì mú ọlọ́sọ́ta bó ṣe mọ ọlọ́run ọba kà kú púpọ̀ yóò tètè lọ bọ fi ibi se olori rẹ wọn ti lẹ̀ táìlì mọ́ mọ́sálásí omi wá omi díẹ̀ ọpọlọpọ àwọn èèyàn kíyèsí bó ṣe rí ọ̀sáré lọ mọ́mọ́ ọ̀sáré nù kúrò ń ara náà ara ṣe olóore àbẹ̀yàn lọ ní títì òun gbọ́kọ̀ rẹ lọ lọ páàkì iwájú ah kí ni kan wà lójú títì àwọn ọkọ̀ bá ń bọ̀ wọ́n lè má rí nǹkan o sì mú kíní yẹn o mú kúrò lẹ àbọ̀ ń lọ lálẹ́ orí wípé báyà yìí náà ló fi ri bẹ́ẹ̀ tí náà rẹ̀ ọba ṣáàpù ó lè má rí ọwọ́ apáàkì ọlọ́gbẹ́ kúrò mẹ́ sọdá kọ̀nà nínú àwọn nǹkan tó kà ẹnìkan kan báwọn ò kódà kó lè ra mú ṣé n tó ṣe yẹn ṣé ládàá yẹn ti dúró àbí òdú ládàá yẹn ti dúró wọ́n mà pa bí wọn ọ̀pá ń bẹ̀rù náà yóò kún jọ yẹn náà bí ò torí nǹkan yẹn dúró náà ó lè fẹ́ tọ̀ kan ra mú bẹ̀ náà sọ́tà fẹ́fà yẹn bẹ̀rù wípé pé àwọn èèyàn ń fi ibi sú olóore ìyẹn ò sọ pé ilẹ̀kùn orí títì ojú tí mùsùlùmí táwa máa fi ń wo iṣẹ́ olóore nìyẹn. bákan náà òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ó ní wọ́n tún fi hàn mí fi masáwí àmàlẹ́há àwọn èyí tí ó burú jáì nínú àwọn iṣẹ́ táwọn àlùmọ̀ mi ṣe tí wọ́n èé kà kún tọ́lọ́ sì bá wọn sírò rẹ̀ sára ṣẹ́bù tí wọ́n gbà á ah, ṣé lẹ́yìn náà tó ń tí ọlọ́run tún kọ́lẹ̀ fún yàn ànábì nígbà tí màá rí mo lọ rí pé ànùkáàtù takunu fil masjid la tudfa ẹnì kan tó sáré yọ xọ xọ xọ tọ ba bá tún kẹlẹbẹ nu mọ́sálásí kò sì dá nǹkan bò mọ́lẹ̀ ànábì ni bó sọ̀rọ̀ wa mọ́ wọn lọ fi sábẹ́ iṣẹ́ ẹ̀bù subhanallah pé inú iṣẹ́ àwọn òṣìṣẹ́ ẹ̀bù láyé nínú iṣẹ́ ẹ̀bù tó ṣe láyé ànábì ni wọ́n sì lọ fi síbẹ̀ sọ̀rọ̀ bó sọ̀rọ̀ wa mọ́ ní tó bá fi lè mú nǹkan yẹn kí wọ́n kọ́ sílẹ̀ bó wa la sì fẹ́ sọ nípa iṣẹ́ burú mi tó jù yẹn lọ. àwọn àfáà àjẹpẹ́ yà wí pé kí nìdí tí wọ́n fi kọ nǹkan yẹn sínú iṣẹ́ bú òun náà ni wípé aburú nǹkan yẹn tààdá ó kò nira bá ẹlòmíì ẹlòmíì wọnú mọ́sálásí ọkàn ah, bọ́ tà ní. ìdìrọ́rù bil àkàrínà haramu. kéèyàn kónira bá ọmọlàkejì ẹ̀ṣẹ̀ ni tó yẹ pé wọ́n kọ́ ọ lẹ̀ nínú ẹ̀ṣẹ̀ yẹn nínú àwọn ọ̀nà táwọn yẹn fi wá máa ń kónira bá ọmọlàkejì tí wọ́n kíyè sára ọ̀kan ni ẹ ti mu sìgá ẹ̀ṣẹ̀ tẹ́ ń ti mu sìgá ń gbà yàtọ̀ sí pé ó fowó ṣòfò ìmọ̀ nípa ètò ìlera wọ́n fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ wípé sí ẹ̀rẹ́ ti ń fa èéfín sìgá símú. Si ìnira tó kó bá làáfíà rẹ̀ ó pọ̀ ṣùgbọ́n pípọ̀ rẹ̀ kò tó ẹni tí wọ́n ń fẹ́ èéfín yẹn sí tóun fà á láti ta kò mú o ṣùgbọ́n wọ́n ń fẹ́ ó ń fa èéfín sìgá lẹ́yìn fi ni pé wọ́n gbófin kalẹ̀ nígbà kan pé àwọn yòókù gbọ́dọ̀ máa mu sìgá ní public place torí pé bí ìnira ṣe ń báwọ̀ tó ń fa èéfín yẹn ságbárí ẹni tí ń fa òórùn yẹn náà níta ó lè kópa lára bó náà so látara àti eléyìí ẹni tí mu sìgá ọ̀nà tó fi lẹ́sẹ̀ ó nínú ẹ̀ṣẹ̀ tó ní ni wípé ó ń kó nira bá ọmọlàkejì nítorí pé ntí kẹlẹ̀bẹ̀ tán tu sínú mọ́sálásí tó fi lè kó nira bá ọmọlàkejì tí wọ́n fi lè kọ́lẹ̀ nínú ọ̀kan nínú àwọn iṣẹ́ ẹbú tó ṣe nítorí wípé ó kó nira bá ọmọlàkejì bó o wá ní ẹni tó ṣe wípé ó wá ń mu sìgá kódà àfúù àlùbọ́sà thum garlic onion àlùbọ́sà tó dáa ni tó wúlò fún àlàáfíà rẹ̀ yàn ṣùgbọ́n ànábì ní ẹni tó bá ti jẹ́ mọ̀sùnmọ́ mọ́tàlásí torí pé òórùn rẹ̀ yóò máa disturb ẹlòmí àlùbọ́sà yẹn sì dáa fún wòsàn ìtumọ̀ ẹni pé tó o bá jẹ́ fọ ẹnu ẹ dáadáa kó tó wá mọ́tàlásí áńbìlì tàṣe sìgá kò sí wúlò kankan bẹ́ẹ̀ ó tún kó nira bá ọmọlàkejì so ṣe wá rí òun ẹ̀wọ̀n ẹ̀fílẹ̀ ṣèbọn lọ́lẹ́nu ẹ̀ láà ó lọ́lẹ́nu ẹ̀kọ́ ó ń kónira bẹ́ẹ̀ lómi wọn ó sì tún máa kọ aburú lẹ̀ fún níwájú ọlọ́run subhanahu wa ta'ala tá a bá wá lè kọ àkọọ́lẹ̀ àwọn èyí tá a rò ó kéré níwájú wa yìí bó wá ní àwọn èyí tó tún ju eléyìí lọ tá a fi lè rò pọ́ lọ́wọ́n ọba subhanahu wa ta'ala kò ní kọ́lẹ̀ afáwà mùsùlùmí náà gba hadith yìí wá àbí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala eléyìí tí a gbọ́ yìí ọlọ́run jẹ́ kó ṣe wá láǹfààní kí a sì ṣàmúlò pé ojúpọ̀nà iṣẹ́ olóore ó pọ̀ o lójúmọ́ sáré wípé bó ti wulẹ̀ kọ́ wa bá a ṣe wá kàkalẹ̀ tó pọ̀ rẹ̀rẹ̀rẹ̀ yìí kọ̀ wá yẹ kó bọ́mọ lójúmọ́ bó o ṣe kan ó yẹ kó o ṣe kan bó o ṣe kan ó yẹ kó o lè ṣe mí bó o rẹ̀ lè ṣe ó yẹ kó lójúmọ́ kó sáré kó o ṣàwọn ṣe olóore tánàbí sallallahu alaihi wasallam ká fún wa yìí abiyalawo ọba subhanahu wa ta'ala kó fún wa ní iṣẹ́ olóore ṣe kó sì fi rọ̀ wá lọ́rùn láti jìnnà sí iṣẹ́ ẹ̀bùn iṣẹ́ ẹ̀ṣẹ̀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 الله أكبر الله أكبر